وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀ lèmi náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini ìsọ́bàtìlọ́kọ́ ìrìn ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn àfáwà àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ muhammadu al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ní da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mà báwa ká lọ. الحمد لله وصلى الله وسلم وبارك على عبده ورسوله المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدب بقف الحمد لله أمتي أدب tí náà ni ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti máa bá oṣù ìdùnnú oṣù àlùbáríkà yìí bọba ṣe ń bá bọ̀ yìí tàbí bá débi tá dé lónìí tọ́lọ́wọ́n dẹ̀ ṣẹ́wà títí dè ní tó bá ti mú wa lọ kó tó di àyẹ́wò ní àtúnlẹ̀ náà fọ́ náà ti ríru iṣẹ́ olóore tàn ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣe. alhamdulillahi rabbin nuri wal falaki. torí àdúpẹ́ fọ́lọ́wọ́n ọba ọba tó nì mọ́lẹ̀ tó láfẹ̀ mọ́júmọ́ ó ń kí là ń dúpẹ́ fún ọ. wa mudhihibil ba'si wadh-dharra'i wal qalaki wa mudhihibil ba'si wadh-dharra'i wal qalaki kọ́lákì. Ọba tí ń mú tí ó ń jẹ́ ìnira kúrò fún ẹ̀dá rẹ̀ tí ó dẹ̀ máa ń ṣàánú ẹrú rẹ̀. Pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn tó ń ṣàánú ẹrú. Ìwà ní kọ́lákì. ومذهب لباس والضراء والقلق. Ọlọ́run ọba yìí náà ni ọba tá a dúpẹ́ fún lónìí. akí àyẹ̀mọ̀ wa tẹwà nínú àtìkáàfù ní gbogbo masajidu kákàkiri pé ẹkò iṣẹ́ ẹkò ìjọsìn ẹ má gbàgbé tẹ́ ń ṣe ń bẹ̀ yẹn o ẹran tí pé ìjọsìn ẹ wá ṣe ń bẹ̀ kì í ṣeré kì ṣe pé wá kẹ́gbẹ́ rípa àwọn kan máa lọ táwọn ti máa kẹ́gbẹ́ kákàkiri àtìkáàfù kọ́ ni tó ń ṣe yẹn wọ́n náà wá fọ́ọ̀mù rẹ̀ wá darapọ̀ máwọn èèyàn kan ẹjá tàníyàwó àṣíríṣì ń dà báyìí nìsín orúlẹ̀ látọ̀rọ̀ ilẹ̀ à ń ṣe ojú kòkòrò rẹ̀ kọ́lọ̀n kó fi kó wá ṣe kóńgẹ́ rẹ̀. àmín. kíra wa káàbọ̀ lónìí sórí ètò yìí ètò wa ìpè òdodo abiola ọba nínú àánú rẹ̀ kó jọ gbogbo ilé bára wa sọ yìí kọ́lọ̀ kó gba ní ìbádà fún wa. ibi tá a bí tò náà dé lánàá nínú tafsir wa nínú suratul Ahqaf eh, náà ni a tún ti ń tẹ̀síwájú lónìí ẹ má gbàgbé pé lánàá wọ́n náà ń ṣàlàyé fún wa nípa báwọn ìjọ ọmọlẹ́yìn tọ́lọ̀ ọ̀rọ̀ ànábì Húdù sí ti ṣe àwọn kọ́mọ̀ àádì àwọn àádì bí wọ́n ṣe ń ṣèlérí tí wọ́n yà tó dẹ̀ padà dín náà dé bá wọn àwọn ní kí n dé bá ní ká irú ìyà tó dé bá wọn bí náà rí ń jẹ́ náà فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم. أنا أبا باتي واري Fàlámà rà áwọ̀. Ìgbà tí Ah, Fọlọ́mọ̀rọ̀ àwọ̀. Wọ́n ni pátákùn bẹ̀rẹ̀ sí fẹ́ ọmọ ní a. Ah, ah. Àárídọ́ Musa kọ bílà àwọ̀ òdíyà ti hì. Àwọn kan rí pátákùn ń fẹ́ ní wọ́n rí pa akílẹ̀ ilé yìí. Àtẹ́kùn tó ń fẹ́ yìí, ó dàbí pójú kọ́rọ̀ wá tẹ̀ máa tún rí nǹkan ṣọ̀gbìn lọ́dún yìí a tún máa rómi pọn sílé ọmọ ah, bẹ̀rẹ̀ sí lọ yí omi inú lédà lóníkálukú wọn bá ń fọ dúrọ́ọ̀mù wọn wọ́n fọ́ kòkó wọn. àlá àrídùn mú mú ti rù náà. àwọn ìyàwó wọn náà ń káṣọ síta pé àwọn pé a máa rú mi fọṣọ. àlá àrídùn mú mú ti rù náà. wọ́n ní ọlọ́run ti fẹ́ rọ òjò fún ọjọ́ ti dé omi ti dé. bal huwa ma sa'jaltum bihi. alájọ́ ọlọ́run wá sọ fún ọ pé ọjọ́ kí ni. bal huwa ma sa'jaltum bihi. aṣọ wẹlẹ̀ ń fọ ẹjẹ́ káṣọ wọlé. bal huwa ma sa'jaltum bihi. Ah, ẹ lọ ń fọ inú àwọn kí ní tẹ́ fẹ́ pọnmi sí. بل هو ما استعجلتم به بل هو ما استعجلتم به alábi húdú wọn sọ ọmọ pé bal huwa ma استعجلتم به ń tẹ́ ń kọjú béèrè ẹ̀ ló dé àwọn ilẹ̀ ẹ̀yẹ ń sọ pé afẹ́fẹ́ lè tẹ́ ń wò yìí àdábùn ní àlè ẹwà pé tójò bá fẹ́ rọ̀ akọ́kọ́ fi ọwọ́ atẹ́kùn kan wá ìyẹn náà rò kó jẹlẹ̀ eléyìí atẹ́gùn eléyìí. Adabun alim. Wọ́n ní rihun fiha adabun alim wọ́n ní ilé àtẹ́gùn ilé tó ń fẹ́ yìí. Ìhá àdábù ní àlè. Wọ́n ní àtẹ́gùn àtẹ́gùn tó máa mú yàdé ní o, àtẹ́gùn lásọ́kọ́ o. Rí fún bí ìhá àdábù ní àlè. Wọ́n ní àtẹ́gùn ilé àtẹ́gùn ìyà ní o. Rí fún bí ìhá àdábù ní àlè náà ito ń ṣàlàyé wọn náà ni pé gbogbo ń tẹ̀yìn béèrè níjà ló dé kì í ṣẹ̀kún omi àwọn rò pé kùn omi ọ pé òjò fẹ́ rọ̀ ni ọ rò pé kẹni. ni àlè. tí wọ́n ní pé ìkẹ́ ló dé ọmọ pé atẹ́gùn

apàwọ̀ ẹ̀rí ń jọ mẹ́pàá pàápàá pọ́lọ̀ ń fẹ́ payé rẹ kí ṣe pọ́ fẹ́ pàdúgbò rẹ ọlọ́n díjẹ́ kásẹ́bìn yẹn máa fẹ́ kó agbára gbogbo ike gbogbo drum gbogbo ń tẹ́ẹ̀tù sójú ọgbẹ̀ ọ̀ṣọ̀rọ̀ a ọlọ́run bá fi ń wá ní pé bẹ́ẹ̀ ṣe ń lò tẹ́lẹ̀ tó rọrùn mo tún lè increase ẹ̀ jù bẹ́ẹ̀ lọ oòrùn náà ń gbà mí tọ́lọ́run bá ní kó mú gánígání ẹ̀nà ọ̀sọ̀pá oòrùn ní ní ara náà láwọn bá fi ń dá o. tudammiru kulla shay'in bi amri rabbiha fasbahu la yura illa masakinuhum. ọlọ́ni atẹ́gùn tó ń wá bí ránṣẹ́ sáwọn ilé ìjọ náà ìdámẹ́rò kúlẹ̀ atẹ́gùn yẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí sójú gbogbo nǹkan délé ó dẹ̀ destroy everything pẹ̀láṣẹ ọlọ́run ọba ni ọ̀ ọlọ́run ọba ló pàṣẹ fátẹ́gùn kó yá máa lọ ọlọ́run dẹ̀ ti jámọ̀ ìpé ìnàmọ̀kọ́ọ̀lùnà lè ṣe ìdá àrọ̀dínáhù أن نقول له كن فيكون Ọlọ́run tó ń bá fẹ́ kí nǹkankan ṣe kó nǹkan pàṣẹ kó yá ṣe ni ó dẹ̀sí dẹ̀rẹ̀ sí ṣe ni ẹ. Tùdá mímú kú lájẹ́ yẹn bí àmìrí ọ̀gbìn ha. Allahu Akbar. Àwọn èèyàn gan láàrin ara wa láyé. Àwọn èèyàn kan máa ń wà Ọlọ́run àwọn kan wà láyé tí nípò táwọn wà kọ́kọ̀ sọ fún pé ẹ lọ ní appointment letter ó ti sọ ti kúrò mẹ́wàá tí ọ̀n gbọ́dọ̀ máa kù ọ̀rọ̀ kò sáàyò sí ah, eh, eh, ẹlọ sí mọ́ gadrú ọ gbọdọ̀ máa lọ sí mọ́bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ instruction yẹn èèyàn láàrin ara wa nìyẹn o àwa ń sọ̀rọ̀ ọba tó dá ayé àtọ̀run wọ́n wá ń dá òtún tó lè ṣe. tùdá ní mùkù lẹ́sẹ̀ yẹn bí àmì tí wọ́n wọ́n ní ti lọ àwọn náà ti tán o wọ́n tọ́kùtà àyọ́kàdẹ́ ẹni tàbí ń tírèsì wọn ni pé ah, àwọn èèyàn ti gbé mi rí àwọn pàánù wọn rí àwọn ògiri ilé wọn rí ah, ah, ó máa ṣe wá ọ́ ti pa ọlọ́run ní bọ́n ṣe máa ń ṣẹ̀tọ́ fún gbogbo àwọn ọkọ̀ kí ọ̀daràn aláìgbọràn tí wọ́n ṣègbéraga tó ń ṣe gírí máa ń ká ìtọ́ ríra wọn lórí rẹ̀ rí. Àwọn tí wọ́n gbọ́ wà sí àwọn ànábì ọlọ́run lánàá tó ń ṣègbéraga tówó tí wọ́n ní jọ wọ́n lójú, ọlá tí wọ́n ní bò wọ́n lójú, ipò tí wọ́n ní oòrò bò wọ́n lọ́kàn, ó jẹ́ kí wọ́n ríra wọn fáwọn jẹ bákan. Ọlọ́run bá padà ọlọ́wọ̀ ní kánàbí Musa jogún ẹ̀kú gba property ẹ̀ ọlọ́wọ́ ní fọ̀kọ̀sáfúnà bí i wọ̀bìdárì ilẹ̀ àrùdọ̀ àtúnwà tí gbogbo nǹkan ní rẹ̀ adẹ̀ ní kílẹ̀ gbé wọn mi wọ́n wá parẹ́ mọ́lẹ̀ ó kò kankan gba property wọn wọ́n wá ń jẹ́ òwọlé òjáde òwò gbogbo tó ní ó mọ̀ kókó rẹ̀ nǹkan tó ní ẹlẹ̀ kó ra rẹ̀ ń dàtí wà tó ní fọ́lọ̀ olídínà wùlídínà ìlàdúnníyà bílà ṣe ìhòmẹ̀dì wà nátìlọ̀ òmìnira kúlà ṣe ìbèṣe dáadé. báńtà àfà yìí sọ fún ẹ lónìí tó ń jẹ́ wáàsí tó fi ń túmọ̀ alukurani fún mi àti ẹ. wùlídínà ìlàdúnníyà bílà ṣe ìhòmẹ̀dì. àfà ni wọ́n bí wájọ́ kí ní àná tí ìyá wá tí wá sáyé àwọn bí wájọ́ náà láì ní kankan ní àyà wá bí wájọ́ náà mú kankan wá sáyé kò sọ àbíwọ̀ ọ̀rọ̀ mọ̀kọ̀ tí wọ́n bí tó wẹ̀wù dé ṣé wọ́n ọ̀rọ̀ mọ̀kọ̀ tí wọ́n bí sáyé tó dé pampers dé. àwọn ọ̀rọ̀ mọ̀kan ń jẹ́ tí wọ́n bí owó àwọ̀ sọ́ọ̀sì sọ́wọ́ dé. mùlídínà ìlàjùn níyà bí láṣẹ́ ìhùn màdé. wọ́n sọ fún ẹ lónìí pé ìhòhò lè ní àti wa mú nǹkan wá bí o. wọ́n náà ti la wá bẹ̀rẹ̀ sí fi wàhálà dààmú dààbò kó nǹkan jọ mo fẹ́ kójọ mo ní kúlà ah ó wá ti wá ní ṣáà ti wá ní báyìí ní ìsìn ọlọ́run bá ní. ọ̀nà kọ́rùjù mi ní dúnà ṣe ìfàlẹ̀ ìtànà àyájà mi ìdá àjàmá àtàlẹ́fọ́rẹ́kọ́ ní. أيا جامع الدنيا جمعت لفرقتي ó ti ní ohun tó ló fẹ́ ní láyé òjò tó ṣe ní lọ tí mo wá fẹ́ bèrè lọ́wọ́ rẹ̀ ni wípé sana kharuju minha wàá máa kúrò ní ayé ìjọ kan. lẹ́sẹ̀ ìfàlẹ̀ ìtànà. gbogbo ta ní dúkìá àti mi àti ẹ à á kúrò ní ẹ̀jọ kan o. sana kharuju minha. àrọ́gbà ẹ̀dá o. lẹ́sẹ̀ ìfàlẹ̀ ìtànà. Ah, tó bá rọrùn kíyàn rí nǹkan kan ṣe sí ní ìbá dàbí ọgbọ́ òjúbọ́. Àyá jà ní àjúlé ìjàmáta lè forí kọ́ sí. Mo ń bèèrè lọ́wọ́ rẹ tó ń rí nǹkan kójọ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí. Àyá jà ní àjúlé ìjàmáta lè forí kọ́ sí. Ìjọ́ tí ẹ ti fàsùkú lẹ̀ kó bẹ̀rẹ̀ sí náà tó kójọ ìtorí مكناهم فيما إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون. الله بان شرع إخواننا يا إيه. ولقد مكناهم ń gbà wọ́n láàyè ó ń ṣe ìdẹ̀kùn fún wọn. wọ́n là bọ́ dẹ̀ mà gánà hàn. ọlọ́run kí àwọn ẹni púpọ̀ ń dá wọn lọ́lá wọn rọ̀ wọn lọ́rọ̀. ìmọ̀ ìmọ̀ gánà kò mọ̀ bí. láwọn láwọn ọ̀rọ̀ tó yẹ kó tó ń bá ṣerú ẹ̀fẹ́ yìí tè ní ọláyẹn pọ̀ gan ẹ̀kọ́ lè máa bà kọ́ lọ́wọ́n ti dáhùn kọ́ lọ́lá sẹ́yìn kó má lọ rẹ̀ kóhun tí wọ́n nílò ní jẹ́ kankan tẹ́nìkan ní rí náà láfi ń dá wákà fún ẹ gbogbo ohun tí ò ní lẹ́ní káàtì ní rí gbogbo ohun tó ń kò lè jẹ́ lẹ́ní káàtì jẹ́ rí gbogbo ohun tó ń kò lè jẹ́ jẹ́ lẹ́lòmíì bọ̀ wá jẹ́. Kò sọ́pọ̀ o. Ẹ jẹ́ ká jíjẹ́ sílẹ̀ ká lè fi wá àdìtán rí o. ẹ jẹ́ ká jíjẹ ìpìlẹ̀ ká lè fi dada. dáadáa. gbogbo tó rò kó ní ẹnìkan ti nírú ẹ̀ rí. gbogbo tó ń kó lè ní ilẹ̀ lómi bọ̀ wá ní. ohun tó tún wá rò kó tún wá ní ẹnìkan tún ṣe ń bọ̀ wá ní jù bẹ́ẹ̀ lọ. gbogbo tó ń kó lè jẹ lẹ́nìkan bọ̀ wá jẹ. àbí wọn ni kó àwọn kúrò tí fi lẹ́nìkan bọ̀ Ẹgbọ̀ wá jàrẹ orílẹ̀-èdè kan bí tó ti jẹ, sẹ́nì kọ́kọ́ ló kúrò bẹ́ kí wọ́n tó débẹ̀. Ìgbẹ́yìn ẹ̀dá ṣòun lójú ló ṣe gbogbo. Ẹgbọ̀ wá jẹ mọ́mù mọ́sálásí, àwọn kọ́kọ́ ti ń jẹ mọ́mù kí wọ́n tó jẹ ni. Àtúbọ̀tán ẹ̀dá ṣòun lójú ló ṣe gbogbo. Tọ́n tó jẹ́ láyé sẹ́nì o, kì í ṣe pé mò ń bu ẹ̀ mò ń dàrẹ́ ìtẹ̀ sí gbogbo alápapọ̀ ni. Ìgbẹ́yìn ẹ̀dá ṣòun lójú ló ṣe bẹ̀. kí la yẹ fẹ́ sọ lẹ́yìn wa kí la fẹ́ bá pàdé lọ́dọ̀ Ọlọ́run tó dá wa gan. jẹ́ jíjẹ sílẹ̀ ká fi wá àdé tán rí jíjẹ sílẹ̀ ká fi wá àdé tán ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ta ń lò láìlò nínú ta rò pé nǹkan nǹkan nǹkan ni ta ń yọ̀ ta ń dunú sí alókù àwọn kan ni. wàlàkọ́dé makannahum fi ma ìmakannahum fi. ọlọ́run bá ní òun gbà wọ́n láàyè òun dá wọn lọ́lá ọ̀rọ̀ ọlọ́rọ̀. bí má ní má kàánà ọmọ fi yé. láwọn láàtọ̀rọ̀ tẹ́kọ́ tó ń bá ṣerú ẹ̀fẹ́ yìí tè ní pàápàá bọ́njọ́ tọ́lọ́ kọ́rùn-ún. ọlọ́ni iná mọ̀fàtíhà látànúhù bí lọ́sibáti ó lè kúwà ọlọ́ni ọlátò ń da kọ́kọ́rọ́ lé owó rẹ̀ gan pàápàá àwọn ọkùnrin géńdé ọkùnrin tí wọ́n nípọn láyà bí ìnàkí ni wọ́n ń gbé kọ́kọ́rọ́ lé owó kọ́kọ́rọ́ lé owó <laughs> Allahu Akbar àwọn géńdé owó kọ́là ń sọ kọ́kọ́rọ́ àwọn ibi tó ń ti owó mọ́ àwọn yàrá tó ní àwọn ilé tó ní tó yẹ pé owó lọ́n tì mọ́ bẹ̀ bọ́ ṣe ń tajà tó ń kó náà rú náà rú dálẹ̀ síbẹ̀ àwọn ọjà tí ẹni wọ́n lọ rù tán jálẹ̀ lórí tírélà rárá owó tí ẹni máa ń rù máa ń jálẹ̀ ní owó yẹn ara rẹ̀ tó ròyìn rẹ̀ kó ń ọlọ́run lòun òun rọ̀ ròyìn wọn láàrín kó ń ti jáde ta ló mọ̀ ẹ́ ó kọjá yìí náà ni ó ní wọ́n mọ̀ níbo ó wá kọjá orílẹ̀-èdè yìí náà ni wá mọ̀ ẹ́ ta ló dá ẹ mọ̀ ta ló àti ẹ ibi ní ẹjú anáà láti ìhìnà tí ń halẹ̀ tó tí rùpò lọ́lá ni ọlọ́lá ni olówó ni wá ṣe bá àdúgbò anáà ni wọ́n ti mọ̀ wá ibi ìlú anáà ni kọ́rùnà lọ́lọ́wọ́ bá ròyìn rẹ̀. ìnàkọ́rùnà kánà mi ń kọ́ omi Mùsá fàbágọ̀ ẹlẹ́yìn. ọjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ èèyàn mi. wà á tẹ iná gómìnà lẹ́kùnù sí máa iná máa fa àti àhó látànà obìnrin ọ̀sìn bá ti òní lóko wá. ọlọ́wọ́ bá ní ṣe rí kọ́rùn. kánà ń kọ́ omi Mùsá. ọlọ́ni nínú àwọn tó fún ni o. Bàbá kọ̀ àléhìn. Ìwà tọ́lá tẹ́lò náà wá rúgá. Wà á tẹ́ iná gómìnà lẹ́kùnú. Ọlọ́run ní àwọn náà dẹ̀ fún ní pẹpẹ ọ̀rọ̀ tó lòun fẹ́ owó tó lòun fẹ́ ọlá tó lòun fẹ́ Iná máa fà ti hàbù látànú obìnrin ṣúgbà tí ó lè lè kó wá. Torí ẹ̀wà ọ̀fà lónìí, ọmọ kéwù ẹ tó bá lọ́lá tó wá padà wá bẹ̀rẹ̀ gbéraga tó wá ríra rẹ̀. àbínà ọjọ́ wà bẹ́ni tó súnmọ́ ẹ kan ọláwá dẹ́yìn wá tẹ̀ wá rán tí ẹ kò rí ẹ mọ́ rí di ẹrù mọ́ má jẹ́ kó dùn ẹ irú ẹ pọ̀ tó ti ṣẹlẹ̀ sáwọn ẹni ìjíwájú ọlọ́run ti àfàmù bí pé nínú àwọn Musa ni. ẹlẹ́yìn. ìgbà tó lájẹ́ ọlọ́run padà wá rú ga ó ga ó rẹ̀. ó bẹ̀rù kódà kò ń ṣe kó kàn bẹ̀rù ó ṣègbéraga ó gbẹ́rù bọ́ níta anábì Musa ni anábì Musa ló kọ́kọ́ ṣègbéraga sí lóru ga sí ló ti gẹ̀ síwájú sí ló sọ pé <laughs> àfà rẹ̀ ló ń ti bẹ̀yẹn sí o. wà á tẹ́yìn náà gómìnà lókòló. ọlọ́wọ́ ní àwọn ọ̀rọ̀ tó ń já ọlá tó ń já ọ̀rọ̀ tó ń fún. máa ń nà máa fà á ti àwọn pẹpẹ ọ̀rọ̀ ọlá rẹ̀ tó ń fún ọlọ́ àwọn kọ́kọ́rọ́ mi tó ń ti máa fà á ti ha. lọ́wọ́ sọ pé mi dáhùn ọlọ́ni máa fà á ti

yẹn wá sọ fún pé ìwọ kọ́rùn mama yàyọ̀ pọ̀rọ̀ mama rí rẹ̀ pé ó máa ti dé ọlọ́run máa fẹ́ràn gbogbo ẹni tí bá máa ń ṣe yanra. ọ̀la iná máa ń ti tù aláìlmí ní ọ̀yìn dìí. òun náà wá ń sọ fún wọn jọ́nà pé iná máa hù títù ala ilmi indi ó ní ẹ jókòó ń jẹ́ gbogbo tó ń ní ó ní gbogbo tó ń ní tẹ̀ ń wò yìí mímọ̀ ṣeun ní o ó nígbà tá ọ̀rọ̀ ń ń wà ó ní ẹni kòkó rẹ̀ Wọ̀làkọ́dé máa kẹ́nàrún. Ọba ọba náà àwọn eléyẹn náà dá wọn lọ́lá gbà wọn láàyè. Bí ìmọ̀ kẹ́nà kan mú bí. Irú àwọn tọ́lọ ń dá lọ́lá lánàá tá à ń sọ ọ̀rọ̀ wọn rèé. Inú ẹ̀ náà ni irú àwọn kọ́rùn-ún tá a sọ yẹn. Inú wọn ní irú Fìràánù tá a ti sọ. Irú ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀. Àwọn kan náà tún ni àwọn áàdì yìí náà. Wàjà ń

àtọkàn àti gbogbo ẹ̀yà ara tó ń fún ọtún yẹ fi ṣe lẹ́ẹ̀ká ìkí fi ronú ọlọ́rin fọ́mà arvin arnihun gbogbo nǹkan yẹn rọ ọlọ́rọ̀ kúrò níbi ìyá ọlọ́run o make use of it ìṣẹ̀lẹ̀ ń rí ní ìrí pé kí náà sọ ganá irọ́. Bí ájá ti lá. Ọlọ́run náà ilé náà wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run kàkà kí wọ́n yí padà. Ìṣe ni wọ́n ń takọ̀rọ̀ ọlọ́run. Wà á kọ́. Wọ́n ní kékeré àbáyẹn sọ fún akọ́ kí máa lọ dánù bọ̀ sí kí wá dàbí goat. Sáwà ni goat. Ibi kànú. Sáwà náà bí ọlọ́run sọ dánù bọ̀ sí lánàá. Sáwà ni goat. Yẹ́dí àdúrà nàbí ájá ti lá. Ìwọ náà wo fake picture kan tó wà ń ta tí wọ́n ń ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ àná

kòró lọ tán àwọn gbógbìtẹ́lẹ́ ha kí ló dé tàìyàn kò rí dàtọ̀ ọlọ́ngana kí ló fà á ẹjá mọ́ n ń ṣe. ìbìkánú yẹjáàdùnà bí àyà ọlọ́run ni wọ́n bẹ̀rẹ̀ sí takò àwọn òfin ọlọ́run ní gbogbo tọ́lọ́run bá ti sọ ni wọ́n máa ń takò sí. wàhálà kan bí ní máa ṣàánú bèrè yá síta ẹ̀sìn ni gbogbo fi ń ṣe yẹ̀yẹ́ wa wá jẹ́ kíyàwó jẹ wọn. àwọn kan náà àwọn ọmọ tó ń ni wọ́n gbógun àwọn ọmọ níjìlì báàbù ni wọ́n gbógun tì àwọn dẹ̀ra àwọn ọmọ tí wọ́n kó gbogbo àyà síta yẹn o tí wọ́n wọ̀ ọ̀kúwọ̀ tó ń wà kíta yẹn wọ́n gbógun tì wọ́n o wọ́n bá àwọn yẹn jà o àwọn yẹn ò ṣẹ̀ wọ́n o àwọn ọmọ tó ṣe gbogbo tọ́lẹ̀ yẹn ò ṣẹ̀ wọ́n o àwọn ọmọ tó wọṣọ tó fún mọ́ra pínpín yẹn ò ṣẹ̀ wọ́n o àtúnwá náà ọmọbìnrin wá fẹ́ máa wọ ìjáàbù níléèwé ẹ̀yìn kan tún dìde ogun ẹni rárá kò jọ sórí yìí náà ọmọ ẹ̀ náà fẹ́ wọ̀ sí ni àbórí àwọn ọmọ tí iná ní kí wọ́n wọ́ sí kí ló dé tẹ̀ ń takẹ̀sìn oníkálukú nígbà ìgbàláyà àti ṣe ti ẹ constitution orílẹ̀-èdè wa yìí sọ fún wa pé a ń pè ní freedom of, of religion ó lè ṣe sí ti ẹ kíkó wá ṣe ti ẹ ìwọ náà wọ́n tó gbàgbọ́ nínú ẹ̀ lọ lé ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀kọ́ tó bá ti wà nínú òfin ìjọba pé lè wọ́ ta ló mú ẹ ta ló lé ẹ ta ló jẹ láàmú ana fokin lefo lawo ba nti e wa je ibi kanu ye jihaduna bi ayatillah wa haqa bihim ma bi bihi yastaghzihu ala ni ti tori pe won fi ofin olorun ba si yeye yi o wa pada wa di o ti ya olorun wa to si won o wa leto si ya olorun ọlọ́run má ṣe wá ní ẹran ọ̀yá o ọlọ́run jẹ́ agbọ́kágbà má ṣe mi àti ẹlẹ́ni tí ń takò òfin ọlọ́run ọlọ́run má ṣe wá lẹ́ni tí ń takò òfin ọlọ́run kò sí tí yàn bá bọ̀bí kí máa takòtò ọlọ́run ju ìyá lọ o mm-hmm. ah, ìyá ni o ìyá ló wà ń bẹ̀ o ọlọ́run má jà di ìyá o gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin tọ́lọ́run bá kẹ́ tọ́lọ́run fún yín nípò tó fi àwọn ipò yẹn ṣàdánwò fún yín ẹ má ṣì wọ́n lò ó ẹ má ṣàgbára yẹn lò first chancellor ṣe náà ń gbọ́ ṣe ń gbọ́ gbogbo kò tó ní kálukú yín náà wà ṣé gbogbo yín lẹ̀ ń gbọ́ gbogbo àyè tọ́lọ́wọ́n bá fi sí yẹn mo fọ́lọ́ bẹ̀ yín ẹ má takùtọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ o. ọyọ fúnná lè máa lò wálé ìsànù yàbọ̀ kan torí pé gbogbo ń tẹ́ níyẹn máa tán ẹ̀yìn á jẹ́ kó orúkọ yóò ní parun. wal ihsanu yabqa. dáadáa tẹ́ ẹ ṣe náà dẹ̀ ní parun. fataqaddimu li nafsika khayra dhikri fataqaddimu li nafsika khayra dhikri. mo máa fi níyìn náà fi sọ fún yín pé ẹ ṣe dáadáa kórúkọ yín ba lè ṣẹ́kù ní dáadáa lọ́la pàápàá jùlọ kẹ́ ba lè jẹ́ nínú àwọn ẹ̀ṣà èèyàn lọ́dọ̀ ọlọ́run kẹ́ tó kú kẹ́ gbọ́wà sí kẹ́ lòó

لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al-Qur'an àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 1466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta